نعم بعد في سيدان لقوني وراجوني أناني القول المفيد على كتاب التوحيد كنا عبد محمد بن عبد الوهابي رحمه الله كي أفاوى محمد بن صالح الوسلمين في شروري قلوا الله سبحانه وتعالى صلى الله عليه وسلم nípa ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa ń pa tawhidi yìí mo ti máa tẹnu mọ́ fún wa pé tawhid òun náà ni ìtúgbé lọ́nà ti kùrán kalẹ̀ tòhíd ìtúgbé lọ́nà ti ránwó jùlọ lọ́nà tẹ́ tòhíd ìtúgbé lọ́nà fi dá sọ́mà sílẹ̀ gbogbo nǹkan wájú lọ́nà fi dá wa gan wọ́n ti wá dúró gbogbo nǹkan yókù odò títí láàyè ọ̀tánu ẹ̀kọ́ náà bàbá yẹn kó wa pé bá fọkàn sí dáadáa lọ́fà bàbá wa Abdulaziz bin Baz rahimahullah nígbà tó ń fẹ́ sọ̀rọ̀ nǹkan tòhíd ó ní ìrẹsì tòhíd fún kálukú máa fi lè gáàdì tòhíd rẹ̀ máa gáàdì rẹ̀ sai kawai ya kawo kudewa suna wafa wani cikin insan تبرح في النهو وصرف وبلاغة ومنطق ولكن كفر يد في علم التوحيد او في علم واجب ربنا قال تظاهر اكوني اكوني في نهو سباوين بالنهو وصرف وبلاغة ومنطق بقوم كودوني ولكن كفر يد عملوا دوني tí inú wájibi mẹ́ tó jẹ́ ìmọ̀ wájibi lórí ìmọ̀ tawhid àti ìmọ̀ fíkà ó di ẹ̀ ilé ìmọ̀ tawhid kò náà ni ìmọ̀lọ́run lọ́kàn bó ti rí ìmọ̀lọ́run lọ́kàn lẹ́yìn náà máa fíkà náà làgbọ́yé ẹ̀sìn fíkà hadith kọ gbọ́rọ̀ ànábì yìí sallallahu alaihi wasallam kọ gbọ́ Qur'an yìí ọlọ́mọdé àti bẹ́ẹ̀ fún ọlọ́ọ̀bà náà kó sànù ọlọ́ọ̀bà báàbù tá a bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí báàbù mẹ́nà hakika tawhid ọ̀rọ̀ jẹ́ nàbìgẹ̀rẹ̀ hisab síbẹ̀ náà yẹn fámi bẹ́ẹ̀ ni báàbù mẹ́n hakaka tawhid gbogbo wa mú tawhid dúró dáadáa tó kọ́ dáadáa tí náà yẹ sílẹ̀ sílẹ̀ kọ́ tawhid dùkàlọ̀ jẹ́nà bí gẹ́rẹ́ hisab tó wà jẹ́nà láì ṣe sí oṣẹ́ báàbù nínú rẹ̀ kankan ìrún ni wọ́n gbọ́dọ̀ wọ́n ti ṣòro yín mú yàtọ̀ máa bí òun jẹ́ wọ́n jẹ́ ní oníwò tawhid oníwò inú rẹ̀ wò bí hakaka tawhid ó yẹ ti dúró kò fáyẹ mẹ́ ọ́ àlùjẹ́nà gbogbo orun ní gbogbo yòókù ni tí wọ́n máa jẹ́ àgbéga fún àlùjẹ́nà ni ọlọ́ọ̀bá gbogbo ìjábà náà tó ń ṣe tààkíkì tàwírì wọn lọ́ọ̀bá sánú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ Qur'an al-Karim báàbù yìí àbí ń tàn tàwírì yìí wàláhì ó ní agbára wàláhì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ilé ẹ̀ fi àwọn èèyàn lẹ̀ láì tẹ́sí wọn wò ilé ẹ̀ fi àwọn èèyàn láì tẹ́sí wọn wò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala وجوه جبرا على مدي قتل سوى الله ولا قرآن الكريم إذا قرآن تويد ويجاري دولي دي الله مع الإثبات ما كما أخذ أقوى ما لم يرى ما ترون كماري ألا قولان إيمان يقين توحيد والداجو ألا كدي أنني نور الهداية الملك لهم مجايدة وطنوا في نيسي سلطان في نيسي سلطان ألا كتعالى على الاستقام أن دولي دي دولي دي مجمع مية وممي وان ìkẹ́kẹ̀ẹ́ náà kí ni kí ni ẹ̀ṣẹ̀wò kí ẹ kí oṣù àzọ́nù ẹlẹ́ẹ̀kẹ́ náà àtẹ̀wòfíìk àtìyọrí tí ẹ máa ń bá bọ̀ báyìí tí ọ̀rọ̀ mọ̀sán yà náà níbi òní níbi òní nípa òkú ọmọ tó láìsí tí ẹ bá sì bá dílẹ̀ kò sí àkàrọ̀ sí balẹ̀ ìdúlẹ́bí ní ọdún rọ́bì ọlọ́ọ̀nù ọlọ́run tó bá kú nínú ìsìlámù ti jẹ́ lẹ́yìn tẹ́ ń bọ̀ tẹ́ta wà láàyè ní kìnnìkan múra wọ́n máa lè fi sínú ẹ̀kọ́ yẹ̀ wá ojú ọ̀nà tààrà wọ́n bá ń bẹ̀ yẹ kúkọ̀ wọ́n sà fúra ti tọ̀sí kọlọ̀ bá ọlá kùránù karim ọlá aláìlẹ̀lá àwọn kan mẹ́rin yẹn ti kúdà kì naam imam tó dájú náà tawhid nuru hidaya bẹ́ẹ̀ ni ìtìsánà táàfin ní ìtìsánà àti ìsìnkò ní ẹ̀rọ dédé tí ó kè kó ọ̀rọ̀ tó bá sọ ní twenty years ago bí ọ̀rọ̀ tí à ń kọ́ra nà mo ní àwọn tó wà kan sọ pé tí ní pàtó bá pé wọ́n ní wáàzí yẹn yọ sí màmá brazil kú lásọ wáàzí yẹn wọ́n á rí pàdé brazil máa ní gbàgbọ́ bàrẹ̀ kú náà wọ́n ní two years nù wọ́n á jẹ́ ń pè ní one year gan kàbí gẹ́gẹ́ gan wọ́n ní six hundred of may two thousand and sixteen ọ̀bẹ́ni sọ̀rọ̀ yìí ọdún méjì àti ìjọ on the second of may ọ̀rọ̀ yẹn ni wọ́n sì sí wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọ́n á gbé ah, àwọn ará yẹn lẹ̀ wọ́n á sẹ́yìn wọ́n á sọ̀rọ̀ kan lẹ́nà àwọn yẹn jiná pẹ̀lú ọmọ láìkọ̀rọ̀ bọ̀ fún wọn mọ̀tí wọn ni ó ń gba jí jàjà tí wọn rí jàjà wọ́n wá sí pẹ́ẹ́tì àwọn kristian tí wọ́n wá sọ̀pọ̀ kan wọn fi bá wa jà. ọ̀rọ̀ yẹn pé ẹ̀ ẹbí ni wọ̀lẹ́bí nọ́ọ̀sì ibi ẹ̀dì ẹbí ni mo fi kí ni mi bẹ̀rẹ̀ ẹ̀bùra láìsí náà bí àádùn kò sẹ́ni tó ń pa mi yahudi àwọn nasara yahudi nàbí nasara ni súnmọ́ lami yóò mi bí máa jíìtì bí kó kọ́ àwọn mọ́wá illa min ali náà ala kan min ali ọmọdé ni kọ́ làmì sọ̀rọ̀ yẹn àbí ìsúnmọ́ mi wà fún ìgbàwá ọ̀tá ni ìmọ̀ muslim ó di ìmọ̀ muslim wà ní sẹ́wàá lẹ́yìn náà ọlọ́run gbọ́dọ̀ kú kíni من يبتغي غير إسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين àbí ẹ̀kọ́ ni tí wọ́n fẹ́ kí ní máa bèèrè lọ́mi wọ́n mi lọ sí ọ̀dọ̀ Buhari olórí gbogbo Nàìjíríà nù nígbà tó bá máa tó bá mùsùlùmá ọ̀rọ̀ mi ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ nẹ́bì ní sọ̀rọ̀lá ọ̀rọ̀ sọ̀lẹ̀ ọlọ́kọ̀ bá kí àwọn ará Saudi tí wọ́n ṣe ìtumọ̀ nubul Quran nubul Quran ti ṣe ìrìnlẹ̀ wọn tí wọ́n ṣe wọn lábẹ́ àyà ni wọ́n ti mọ́ di tiwa wọ́n sì tutù english ní wáyà ìbò ẹ̀ kiri lágbára nìkan nígbà wọn ẹlẹ́wà quran tuntun three verse eighty five ẹ wo footnote ti dábẹ́rẹ̀ ẹ wo háyà yẹn ẹ̀dẹ̀ wo footnote dábẹ́rẹ̀ ó di yé wa ṣùgbọ́n footnote wọn sọ fún gbogbo gbogbo sọ ẹ máa dúpọ̀ ètò kọ́mà ẹ̀rí kọ́rọ̀ tẹ̀ sọ dodo ni ọba àti lẹ́yìn twenty years wọ́n pè é sí ìtẹ̀ wíì náà lẹ́wí wọ́n ti wáwọn yẹn fìtì bí kan wá fìtì bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ìbámu ó di yé wa wallahu ta'ala alam náà ó di yé àfà ní àti tọ̀wọ̀fíìk àti ọrí èyí lè máa bá bọ̀ dáadáa kókò díẹ̀ kọ́wá yíwọ́ ọlọ́mọdé kó yíwọ́ sí kọ̀ọ̀kan wọ́n lọ́ọ̀bà asani babun alaye man akaka tawhid ẹni tó bá mú tawhid dúró déédéé tó bá sọ lórí kọlu tawhid bàjẹ́nìká ìgẹ̀rẹ̀ ìsáábẹ́ yóò wà jẹ́nà láìsí tí ó ṣẹ́ ní mọ́tò àtúbẹ̀ báàbù yìí ọ̀dà bí àti pé báàbù tó síwájú ẹ̀ ni lè adìnà lẹ́bí kọ́bìlà hù torí àdìsọ́jú ẹ̀ báàbù fọ́dùlù tòhíd báàbù ọlá ti ń bẹ fún tòhíd ni mọ̀ yóò kọ́ fìrò mìíràn dùnú àti ní máa ń pa ẹ̀fẹ́ rẹ̀ ni mìfàdìlì nínú ọlá tí wọ́n bẹ fún tòhíd هذا الفضل العظيم ونعم الله الذي يسعى إليه كل عاقل ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ wọn làákà yóò máa gbìyànjú kó oṣù rere bẹ́ẹ̀ ni àwọn ọdọkọlù jẹ́nà bíbí ẹ̀rẹ̀ ìsàbẹ̀ náà ni ìwà jẹ́nà láì ti fi wọ̀ ẹni mo sì bẹ́ẹ̀ fún ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ fún ọlọ́ọ̀bà. kọ́ọ̀lù ọ̀mán gbọ́dọ̀ ọ̀mán àfẹ́fẹ́ sọ̀rọ̀ àyè fún alákùnrin rẹ̀ ṣàrtíyà òun náà ni pé gbogbo ẹni tí wọ́n bẹ̀ mú òfin ló ṣe àtàkà iṣẹ́ tí yóò ṣe náà ni kó gbà lódodo kó mú lódodo kó sẹ́ lódodo ìjọba abẹ́rẹ́ ìjọkàrà jẹ́nà òun náà ni ṣe ẹni pé yóò wà jẹ́nà bìgẹ́rẹ̀ ìṣàbẹ̀ láì sí ìṣirò àìlá yóò hasibu alàmà alàmà àti òun ní ṣìṣirò fún lórí ẹ̀sìn fẹ́ wọ́n alàgẹ́rẹ̀ àbígbàmí ẹ̀sìn mú tọ́wé nìṣẹ́ mo ní sìkìrì iṣẹ́ fún lórí nǹkan mi ìṣẹ́ bá tẹ̀ ọmọ ìrànlọ́ mo ní sìkìrì fún bẹ̀. ọ̀sán akéwì tọ̀híd nígbà pé ní ìmú tọ̀híd ṣe lódodo olóòrùn ní kíni tọ̀kọ̀lé ṣe é ní ṣírk náà ní kọ́ bọ́ bùkẹ̀ máa rìn má bí ẹ bọ́ rárá rárá wọ́n yàn fún yàn tìbí sáà ẹni lágbà pé ẹni tí ìsìn mùsùlùmí ọ̀jọ́ ní ó sì jẹ́ bùkọ̀ lọ́wọ́ bá nù ọ̀ di ọlọ́wọ́ bá nù قال إن الذين كفروا من أهل الكتاب بي الله المشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البقية وأنا كم يبع ماشي تلو سبع جزا لو سالني قولي باك كي كي كي تسيب باي كتبوا الذين كفروا من فلد ما يعني من أهل الكتاب ما من أهل الكتاب يهود النصارى عبد الله قولي أقول إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها على أن أولئك هم شر البرية أما جاء بركوني أنا كنت ولا دا دا دا أنا أبا منك ولا دا bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀lẹ̀ àwọn àwọn adẹ̀ ní àwọn tó ní pẹ́lẹ̀ fún wa yìí ẹ̀ṣọ́rọ̀ tí àwọn bá kàn sí wọn wọ́n ìṣọ́rọ̀ ẹ̀fẹ́ tí láti ìlà ìlà ìlà ọlọ́mọ sọ̀rọ̀ mi two years about four months five months five months twenty second of may two thousand sixteen dídú ní àbá àtẹ̀sìn wọn rárá o ṣe bíjì yẹn gan ti lọ́dún méjì ṣe bíjì ta àwọn àwọn kejì lágbà lọ́kọ̀ lọ yìí ọ̀sẹ̀ ń sáré ni sáré ni màá tó lọ ewo mi ọlọ́run sàkọ́dé ìdára bíjì ni màá tó lọ ewo òkú sí two thousand sixteen àbí two thousand seventeen ó ní yẹ yìí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ọ̀rọ̀ kárọ̀ ọmọ mi wọ fún yẹ ní fọlọ́ kúlá ń lọ ọlọ́run ó sàrọ̀ wa. naam àtìwọ́lé tó kàlẹ́ sómi náà ṣe kọ́lọ́ ní kí ẹ bọ́ bí ẹ bọ́ ràyà kónú ilà bí amúrú sàlàtà ìrìn yẹn ti kí ẹ ní nǹkan mẹ́ta la. ala awwal ala kọ́lọ́ ní pé al'ilm kí ẹ ní mọ̀ n pari kò ní nǹkan la ilaha illallah kọ́ mọ́ àmàdájú la yumkin an tahaqqaqa shay'an qabla an ta'lamahu kò lè mú nǹkan pàtàkì lódodo àbí láì jẹ́ gbogbo nǹkan náà قال الله تعالى فاعلموا انه لا اله الا الله الثاني الا al-i'tiqad kò ní àkídà yẹn kò ní àkídà yẹn àkídà ní àkídà yàní kó súnmọ́ ọkàn rẹ nígbàkúndé ọkùnrin ní ká so àmọ́ fi ọkọ̀ balẹ̀ sí ìjọba pé kí ni akutu nípa àbí bẹ́ẹ̀ fọ́ ni akutu àwọn tó máa di nǹkan tó máa di wọn kọ́ ti dì í tí wọ́n sọ pé nìṣẹ́ nàfàṣà ti kí ni kí lọ ọkọ̀ kí lọ ọkọ̀ nígbà tí wọ́n bá sùn kan ó di wà lókùn àtúntò sùpọ̀ mọ́kàn rẹ̀ dídó àtúmọ̀kọ́ lókùn àṣeyọ nígbà àkìlà ó di wà ètò káàdì olùmọ̀tà fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ó dà fọ́ alákìlà tó yẹjú wọn lọ́ba lóluwà alákìlà náà àmà àkìlà bílá àkìlà bátìlà àmà bẹ́ẹ̀ náà bá kó fún àkìlà tó sàhíhà sílẹ̀ àmà mọ́ra bákan gómìnì àkìlà tó sàhíhà àmàmúyà aláṣẹríyà sílẹ̀ àmà bákan gómìnì àkìlà tó fẹ́ tá a gbé lórí sẹ̀ríà ayé kìtàbà sí nà lọ́n kó bá fi báyìí lẹ́sàn rí sífún àpúpọ̀ sífún àpúpọ̀ náà فإذا علمت ولم تتعقد واستكبرت لم تحقق التوحيد طبعا ما انت لا اله الا الله اما تحدي من وكاره انت بلا قد من وكاره ọ wà fíkún tún ní ìtìkáàrí yẹn pẹ̀lú ẹ̀ ọmọ ẹjẹ́ àwòwò kìrìkà àbútọ́lì ọkọ̀ níbi sílẹ̀ ọmọ fún ànábì sọ̀rọ̀dọ̀ ọmọ fún ànábì sọ̀rọ̀dọ̀ ọmọ fún fẹ́ kú sí ànábì dúró ti lẹ́gbẹ̀ẹ́ sábàbí ní àmì ìpínlẹ̀ ilẹ̀ kálímà kan ìjọba lè wí tí ń bọ̀ fi gẹ́lọ́ ọba kọ́ gbọ́ àgbọ̀ màjẹ́ nàìjíríà kí muhammad mọ̀mọ́ fúdùdù ló ń sọ àbáwọn eléyìí àwọn àbújá tó dúró ti ń dúró ẹ̀rùn àwọn bọ̀dá bọ̀dá ní gan ọ̀rọ̀ àbá ọkùn mi ayé àmùdá mádé kánádé ọ̀rọ̀ ìmọ̀ mádé ọ̀rọ̀ wọn ibi tí a lù yù ọlọ́mọdé kí mo ní àti fi wọlé ìyé yẹn síwájú èèyàn wọ́n bá ti wọlé ìyé yẹn síwájú èèyàn káwọn ní yẹn ká mọ́ bẹ̀ káwọn jáde tó wọ bẹ̀ ìyá wọn ìṣẹ̀lẹ̀ sí anabi sílẹ̀ pẹ̀lú ọ̀nkù rẹ̀ nù àwọn àbújá ti wájú ẹ̀dẹ́ ọ̀dọ̀ àbótọ́lì báyìí ni àlejò tó tukú lá ilẹ̀ là ìfẹ́ sọ àbótọ́lì àbújá àdédé yá àbá tálì àràdì bá ń ta àndínì àbíkà wọ́n ti dé kàkébí ìbílẹ̀ ti àbíkà àbótọ́lì ọ̀ wá fi bàbá rẹ̀ lẹ̀ ọ̀ wá ọmọ rẹ̀ tí wọ́n bàbá ìwọ̀n sọ pé muhammad ní òkú lọ sọ àwọn mẹ́tẹ̀lẹ̀ àwọn ilé ọmọ sọ fún àwọn aráyé pé ìfẹ̀sìn bàbá mi ilẹ̀ mọ́ síbi ẹ̀sìn rẹ̀ títí máa dí èbú fún wọn náà bàbá rẹ̀ ilẹ̀ ilẹ̀ àtẹ̀sọ̀ àrẹ̀ká ìwọ̀n mọ́nà mi ẹ̀yẹ báyẹ̀ gbà ọgbà ọgbà tó dodo ni wọ́n ní má sọ fún má sọ gbólóhìn gbólóhìn lórí kì í sọ mọ́ kó dodo ni àwọn bá sọ àwọn ilé yìí wọ́n sọ fún àwọn pé àbúrò tọ́líbo ó fẹsẹ̀ wọn bàbá rẹ̀ lẹ̀ ó wá tẹ̀lé ẹ̀sìn ọmọ rẹ̀ ibi ni mo jẹ́ fún wọn náà lọ́lọ́ àlọ́là ọmọ nígbà bàbá rẹ̀ fẹ́ bàbá rẹ̀ lẹ́nu bí a bùdọ́ ní òfin tó fi ṣe láì lẹ́la ó ní wa tó ó ní ẹ̀bí ọkàn yẹn àmọ́ kò sí kí ni kẹ́ ẹ̀ ẹ̀rọ fata wọn kúta ní imani al-nusbil lisan ẹ̀ ẹ̀ wà ìsìkẹ́ bi qalbi wal amal bil jawari ọ̀pọ̀lọpọ̀ ní ìfúnta yẹn láti pé àmìnàtúkùbìlì lìsàn ó jáde lẹ́nu lórí àwọn wọn ètò sáàbì ọ̀kàlù kọlẹ̀ bá gbọ́nù ọkàn rẹ ọ̀là amọ̀lẹ̀ bìí jẹwàárì káwọn oríkèrí pé àrẹ́jẹ̀ ṣètò ó di sẹ́yìn ṣe láti pé kátólmà pé onímọ̀nì ó bí àfààní mọ̀nì tó yẹ kó rọ ọlọ́ba ó sọ fún ọlọ́run yẹn ń kọ́ wa lọ́wọ́ sí wọ́n ti máa di àwọn tàkùtà fún wa tí ọ̀rọ̀ nǹkan bí ẹ̀ka ń níbi sàárà abdulrasaq mo ní ẹni kan kú títí àmì ti mara sọ títí àti mara sọ fún ọ̀dọ̀ àmì àmì mara sọ mi kankan kí wọ́n máa bẹ̀rẹ̀ náà bá kọ́lọ́ wa lọ́fà àdúrà tá a máa tẹ́lẹ̀ àmì sùjú nìyẹn lábàjókòó yẹn ọ wà اغفر لي وارحمني وعاديني وعافيني ọlọ́run dábò bò mí ọlọ́run dábò bò mí oh you are very very important ìdílé àdìgbò wọra wa wàáfíìnì ọkọ̀ sáàdìkì fún wa wọ́dùbúrú ni ọlọ́run tó mi ṣe bí mọ́kù ẹ́ ọ̀fáàni ọlọ́run tó mi ga síta kan lóun rí ìdáhùn mọ́ pé wàáfù ànyì ní tí ìrì fúnra mi ó ní yé wa ọmọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà وني على اعتقاد فإذا علمت ولم تتعقد أما توبة وي توبة بعبو واستقبلت تسبيل على توبة بعبو لم تتحقق في التوحيد وتم توحيد وانو قال الله تعالى عن الكافرين ولو بانسو نقوم في أجعل آلية إلها واحدا شو عسى ولو باواد ولو كسسوني إن هذا لشؤن عجاب eré wa nù ìmà ìmà ìmà ẹni ọlọ́run tí lọ́rùn ti sìnkú sí gbogbo kíkà wa wọ́n sọ pé ọlọ́run bá kà soso ní àbẹ̀lẹ̀ ṣe wọlé ọjọ́ àmì fama ti ta akadu wọn wọn wọn wọn di pé ọlọ́run ọba ni ọlọ́run ọba ayé ọlọ́run nìkan fún ọlọ́run lẹ́rú ayé ọlọ́run kí wáyé fáwọn yẹn ti dẹrù ayé ẹrù ayé kápọ́tà kí àwọn bilionia tàbí trilionia kó máa lé bu pick up ní káwọn demonstrate ẹrù ẹrù ayé mi ẹ àwọn trilionia tí wa kó máa lé kó máa bu ẹkún iye bólú tàbí kí ẹ kẹ kíkọ ilé ìbò kọjọ mọ nàìjíríà kọjọ mọ ìbò káàkiri kí náà ní tó kọ rẹ ẹ ẹ mo bẹ gbà búlù ó wọn náà búrúsù náà ni tó wá ń bú ẹkú nítorí ayé nítorí ayé kí la fẹ́ dà láyé yìí kání wọn àgbà ọ̀tún fún wọn ṣé iye tí a lónìí ni ṣẹlẹ̀ náà ni mo lọ́mọ rẹ̀ wá ẹgbẹ́ ẹja jáde bá ẹja rẹ̀ ọlọ́mọdé agọ̀ ní ìbá lówó lọ́kùnrin kí n mọ́ gọ̀ wá láàyè yẹn ti gọ̀ àti gbogbo owó rẹ̀ ọlọ́mọdé àtàánú wa ó ti arúgbó ti gbàbọ́ ana ko ala binu wa ta bi jolo wa binu jolo wa to wo ti lo no ba binu na wo binu na olon ko sa no wa na olon za ma e ti ko gbàgbọ́ infradu la bil uluhiyya ko olon ni kan ajeru fún agboro jeru ko agboro jeru ayé agboro jeru aso agboro jeru mọ́tò olon ni kan ajeru fún subhanahu wa ta'ala olon za so wa le olon da da ba الثالث ẹlẹ́ẹ̀kẹta al'intiyad mikawiya káfàwé da flọba na hausa wani mikawiya sí ẹ mikawiya flọba ṣe àbí àti wọ́n lọ́dún kòkòrò ọlọ́run kòkòrò ọlọ́ba fọ́ ọ lọ ọ̀sọ̀ ìgbàlẹ̀ ìgbàfàfọ́lọ́ọba àbí kí ni ìgbàfàfọ́lọ́ọba ìmí ni mika àǹtí bẹ́ẹ̀ kó máa jẹ́ mika àǹtí kí ni àti ìbú rẹ̀ lẹ́kọ̀ọ́ kiri tíwáìbọ̀ kó máa mọ̀ pé ọrùn gbàbí èyí lè mọ yarí gbàbí èyí lè mọ yarí ẹ̀kọ́ ni máa ní ìwọ gẹlẹ́mọ̀ tẹ̀lé kó tó fà á wọ́n máa bẹ̀rù kíkí mẹ́jà eré àbí ẹ̀kọ́ ni. Lóòótọ́ ni, àwọn ah, gbá kìbọ̀ ọ míkà ń tìlẹ̀ kó máa jẹ́nu o ń tì ọ̀rọ̀ gbọ́dọ̀ máa bíbá ọ̀láì kílẹ̀ rẹ sọ. àbí dínkù àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́rẹ́tì ni tí wọ́n kọ́rẹ́tì àgbà àgbà mi náà wà tá tẹ̀sí ìlú ẹ̀kọ́ ni àdìgbà àdìgbà ń tiwa táwọn àdìgbà tó bá ti rí òdodo àgbà tí wọ́n bá já lóòótọ́ ó lè máa tẹ̀lé ó lè sálọ̀ ó lè máa tẹ̀lé yóò àtúwá burú sí yóò àyà yóò àyà kẹ́kẹ́ kẹ́kẹ́ sínú gbó ó lè wà àmọ́ tó ń bá já àpárí àlùfáàmà rẹ̀ nù ó di mika wíyà ló fi dà bí lókọ̀ àwọn ti gbà náà náà nípe ní mika ń ti mọ̀ náà alẹ́ ìkìyà kí n dàpọ̀ fọlọ́wọ́ bá fàyẹ̀ na alẹ́ǹta bámà wọ ètò kíkà ilẹ̀ gbàbọ́ amtanta bá ti dàpọ̀ fọlọ́wọ́ bá amta hakika tawhid kò sí ti tawhid nù kàrọ̀ láta كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون أما كثيرية مثلا قد لا إله إلا الله أرجو ما تقول لك رب مري نعم ويقولون ثم الله يقول أدنا أئنا لتاركوا عاليتنا لشاعر مجنون يرى في راء والله بوالي كما ألوني كما ألوني ويري سوء قولوا ده يتقيهم tó bí bẹ́ẹ̀ lọ tó fi pàdánù tẹ́lẹ̀ wọ́n fẹ́ máa bínú gbogbo ilé ọgbọ́n dá ẹ̀yà ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́ lò àlẹ́bí lọ dáàjù ọ̀lọ́láàrọ̀ kọ́ lọ dáàjù kọ́ wá sọ fún wọn pé kúkú ni ṣáàyè alágbe lórí majinon wéré òkè egun nì nígbà tí ambọ̀dé fẹ́ ya lóru òkùnrin sàkóso àbíkílẹ̀ fẹ́ yẹ gbọ́n yẹn sáwóró mẹ́rẹ̀ kó jọra wọn náà olùdàdójú náà ní ìdíje ìfúnpá náà gbogbo ẹ̀ kí náà wí ó ní ó ti olóòlù ti mẹ́ńtà rí gbogbo ọ̀lẹ́ wo àtúntò wà bí àwọn olùkádì rẹ̀ ń bẹ̀ ó ní wa afẹ́ múlé ibi tó pé àwọn ti kọ̀ bẹ́ẹ̀ làwọn àwọn kìkìrì mẹ́ta náà ti wà níbi ìfúnlá mi ti rí ìdáwó àkàkà sọ̀ àgbẹ̀rẹ̀ yá kẹ̀mí sáà ẹ̀ alágbègbè ní ìpínlẹ̀ kí wọ́n ká ìpínlẹ̀ alágbègbè ní ìpínlẹ̀ kí wọ́n yá kẹ̀mí olórí alágbègbè ní ìpínlẹ̀ alágbègbè lẹ́yìn àwọn náà mọ̀ pé ìpínlẹ̀ alágbègbè ní ẹ̀yà ẹ̀yà kò mọ jù náà káàdì ẹ̀lú ni ah, ẹ̀jẹ̀ ní kọlu bá ní ojú rẹ̀ pẹ̀lú ẹ̀dá padà gbogbo ẹ̀dá nìkan gbogbo ẹ̀dá nìkan والقلم وما يسرون ما أنت بنعمة ربك مجنون أنا اللي زبط الجيم أنا أرى وأرى ما بلو ما بلو جيم ما بلو جيم ó lè wa lẹ́yìn ìwọ ọjà ayé àdógún ọ̀nkẹ́ ló kọ̀ọ̀kan gẹ́gà búra kan wá ìgbà ìgbà kan mo á rí mo á ní ah, àfà kí ló wá ìgbà yìí mọ́ à ah, lóko tó ń pè wá mẹ́rin lágbára lóko tó ń pè wá lóbi lọ́wọ́ yọ láàánú bí ẹ̀lú ìwọ̀n ìwọ̀n mọ́ kí ẹ̀lú ìwọ̀n mọ́ lẹ́mi ò lẹ́mi rẹ̀ ìdí ò lẹ́mi rẹ̀ à ah, ọmọ yẹn lágbára rẹ̀ ó sì yẹ wa ọlọ́run wa kó sànù wa ó kọ́ wọn ní òkú ànábìjà ó di wa ọlọ́wọ́ bá fún àwọn tààlà àmọ́ gbogbo wọn mọ̀ kékeré kan tí wọ́n lọ fún wọn bọ̀ ìtẹ́ àtàkùn pẹ̀lú wa nù fún wọn gbà olódodo ni alamin olódodo ni àwọn náà ń tẹ́ ẹ̀ka ní lọ́wọ́ nù ajé lódodo láàrin àwọn ẹbí ajé lódodo tí wọ́n lọ wọ́n bọ̀ ah, àmọ́ ní kékeré kan wọ́n lóòótọ́ wọ́n lóòótọ́ bro abdulrasheed tó ní lawal ní ní àwọn ọmọ ọ̀nà ọ̀gbọ́n àṣẹlẹ̀ sàrè ó yìí ṣíkò lọ àwọn olóòkà ńlẹ̀ wà dúró dédé àmọ́ ó ṣe kéèké tó wù nǹkan olóòkà yẹn ti dàmí ọ̀yẹn wọ́n ní kúrò ìdíjẹ́ rú yìí kíkẹ́ ló lọ ara ọ̀ lóyè kùnì kéèké wo nǹkan tó wọ́n ní amir ó sì kí ni ìdíjẹ́rú ni ìdíjẹ́rú ó mú mú sẹ́wọ̀n olóòyè bó ṣe jọ̀jọ̀ tó ọmọ kúló dodo ndo abirachid bura ahmed kúkúrú yẹn wàlí gawalí fún kúkúrú báyìí wọn sàárẹ wọn náà wà lè sẹmẹ olóyè wa ni kò lè mú gàrántọ wa wọn á fìrì fọọmù kalẹ̀ wọn á kọ ọmọ òmìnira kàtàwọ lóyè wọn sọ pé ọmọ òmìnira kàtàwọ lójú wa wọn mú gàrántọ wa kò ní wa mi ń ṣe ọdún kúló lórí gbé gbé láti bẹ̀rẹ̀ òdodo lẹ̀ mọ́ ẹgbẹ́ dúró bí o ti kàkà ń tẹ̀lé ọ̀rẹ́ mọ́nu. amadi àná ni wọ́n mú kí ni ìrẹ̀wá láti gt láti ìdáwà ni wọ́n wá bá mi pé òun kò lóbúrà kan ọmọ àwọn olùsùnwó ni òun náà wọ́n wá wọ́n ti ṣe ọmọ gt bí oṣù mẹ́fà wọ́n lọ fẹ́ kó bá mu kí ni wọn kò ti sẹ́yìn kí ni wọ́n yẹ tẹ́lẹ̀ gàrán náà bí ìbàdàn ah, eh, ahmadu ni olùbọ́ọ̀lù ni bọ́ọ̀lù kejì náà ọmọ wa ń darí olùbọ́ọ̀lù ni ó di ẹjẹ́ lè lòdò bìtìlẹ̀ ara kí lòdò nítorí ẹjẹ́ àbẹ̀ sí bá wọn sọ lódò ó ti kánifa ọ̀rọ̀ gbọ́dọ̀ ti bílẹ̀ ó ti kánifa lẹ́yìn náà kejì kọ́jọ́jà tó kánika máa yẹn wá ní kí ahmadu náà wulẹ̀ mú yàrá ní ahmadu ti kọ́ kí ni ó mọ̀ rògbòdà kọ̀ọ̀kọ̀ ó wà very very important àwọn ẹni bọ́ọ̀lù tó dáa nù everybody náà ni ambassador àbí àtòjú àbí àtòjú tó dáa nù àmọ́ lọ́bì kan lù wọ́n jìbìtì àwọn bá kájú ẹ̀ wọ́n dánú màá sí bá jìbìtì wọ́n ti ọ̀ọ́ èèdà ọba àkàjẹ́ nù ọ̀mí kàwé fọ́rọ̀ ọlọ́ọ̀bà nù ṣé àmọ́nà lẹ́wà nù tọ́bọ̀ ní omi tó àjẹ́ ẹ̀kọ́ ni ní ẹ̀kọ́ omi kàwé àfún nù àmọ́nà iná ara فأبين أن يحملنا وأشفقنا وحمل على الإنسان فوالبت إنه كان ظلوما جهولا مثل إيه قول يا فامي gbogbo sisi wa tí bá lọ tí bá bọ̀ kó tó olódodo lánàá wa alẹ́ sọ̀rọ̀ kárí fódodo la sọ ẹnì kí jẹ ìbára wọlé àkọ́ hétì mi gan in fact níjọ́ kan bẹ tí a wà ní ìjókòó kan bẹ̀rẹ̀ náà la wà ẹnìkan bá kí bá àdínú àwọn jẹ̀mọ́ àwọn ẹnìkan ní àní rẹ̀ iná sọ̀rọ̀ ìbá sọ̀rọ̀ wọ́n ní ìgbìmọ̀ súnmi mi sílẹ̀ ọkà kérébù pẹ̀lú bíbíìtì ó láwọn bíbíìtì máa ń yẹ gan àwọn kérébù rí láti kí wọ́n kan kérébù ilé mi jù pẹ̀lú bíbíìtì tàwọn kérébù rọ̀ mi rárá níbi ẹ̀ta ní jókòó sí adíkó mẹ́rin àbúrò wọn máa ń àbúrò wa ní ọlọ́run ní ká ti sọ ọ́ àbúrò wa sọ wa ẹni ẹ̀rọ rí ọlọ́run ní ká iná ti gbọ́ ọ́ ẹni tó gbé nígbà níyẹn tààzọ kéré bù níyà ọ́ ẹ̀yin bàbá mi yẹ yín ó ní ọlọ́run ní ká òun wá ń fún àbúrò ní ẹ̀sìn ọlọ́run ní ká iná ti gbọ́ ọ́ ṣe pé gbogbo àwọn twenty years change وما بدلوا تبديلا ala biya ya takuti takuti da unda takuti na olon olon da bubuwa ga marawa so wallahi marawa so olon ya bo kibon takuti wala la ti takuti shaitan ha ko durede ta ba durede shi ne ko sin wa bugarati olon o sa men ko kawa na'am wa yaquluna akini fa idha hasala hadha wa hakaka tawhid ya fi durede ko lu tawhid qad man dudu lu tawhid فإن الجنة الجنة مضمونة له بغير حساب إتني جرانتي إتني جرانتي هو الجنة دامن دامن دامن فون بغير حساب لا يحتاج أن نقول إن شاء الله قل عبي أمني فضل إن شاء الله تحقق دخل الجنة بغير حساب قل لي بقول إن شاء الله أراه تدخل الجنة lẹ́kítọ́rà wa kanu ṣé Umar kàmìtọ́ Umar ṣé Umar ọlọ́run kó bá fọ́rí mi olùjọ́ gbé alkiyama àtàbátì àti òbángídá tó máa ń ṣe tìlù tẹ́ lọ ọdún tó báyìí sí wọn ni àbáyé ta òun ti àjẹ́ ńlá lọ́tọ́ wo mo bá ní inṣàlá ó ní á láyé tó ní la inṣàlá àtàkàkà wọ́n ti ń kọ́ ọ̀rọ̀ ìmọ̀jẹ̀ náà ọ̀rọ̀ yìí ọmọ náà dé ọ̀rọ̀ báyìí mo ní ọ pé ọdún ní owó kan juwọ́ sí ìbángídá àti àbáṣà juwọ́ ó láwọn afá burúkú àwọn afọ́ nínú ìgbà burúkú wọ́n tàwọn jẹ kankan ní wàá bẹ̀rẹ̀ kọ́sẹ̀ nǹkan kọ́sẹ̀ nǹkan amẹ́ríkà mo wá dáhùn wọ́n ní hàázi lè liyẹ̀tì mubaraka liyẹ̀tì liyẹ̀tì àbáṣà wọlé babangida ó ní liyẹ̀tì mi yìí ó ní bá wọ́n ní bá wọ́n kíláàsì rẹ̀ wọ́n hàn ilé mi mọ̀ gbogbo wa sọ̀rọ̀ ìmọ̀ nìkan àti irungba ni ó ní àwọn ìmọ̀ bẹ́ẹ̀ lọ pé ya kéèké fámádà ìbùsọ̀ àjì bóòlù mo ti ń lọ pẹ̀lú rẹ̀ kò ní ìrẹ́kà ó ti wá béèrè kọ́ṣẹ́ nǹkan mo á dáhùn nípa ọ̀rọ̀ amẹ́ríkà ló mú nǹkan tó béèrè yẹn ni wọ́n á dáhùn ó ní àárín ìléyà mubaraka láàrín mo ní àbáta wọlé bàbá mi rà ó kéjì bàbá mi rà sí àbáta lè pé bàbá mi rà ti fẹ́ pàǹtì wọ́n á nà wọ́n á lè gbé wọ́n jùlọ nígbó ọwọ́ láti nígbó ẹ̀ wá títì ọwọ́ ọwọ́ ńlẹ̀ báyìí lóhun tó ṣe báyìí tó kú sí tọ́lọ́run ló fi ṣe bọ́n sọ pé ìṣe àlá àgbẹ̀nà tààrà ó ti bá <laughs> ó ti sara ìdílé ìṣọ́nà kó bá a kẹ́ ẹ̀ ọ̀nà kó bá a sàánú ẹ̀kọ́ sàánú àwọn náà lọ́ba lórí wíwá àdíṣe léyìí kà á kàkà dáhùn jẹ́ nàbí gẹ́rẹ́ islam ó sọ pé ìṣe àlá àbá lọ́sì ṣe kàkà ó ní yé wa ọlọ́fẹ́ يا مدلو لأن هذا إكاية حكم ثابت شرعا النبي يروي فوائي يروي ذلك يقولك ذلك شرعا أبوز وعبان ثابت الحمد لله في دخل الجنة وذا يوى الجنة قلت هو الجنة قلت هو الجنة بغير حساب قلت يقول إن شاء الله قلت به طبعا النبي لو يبه ọmọ tó bá mi mọ tawhid dáadáa tọ́bi dúpọ̀ nítorí dáadáa tó bá nímọ̀ nípa tawhid tó gbà á bí tó sì ṣe nǹkan mẹ́ta tó bá mọ̀ nípa tawhid tó sì dáadọ́ ní ìtìkáàrì pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà tó fi ṣe ṣe òní dáhàrà jẹ́ nẹ́bí gẹ̀rẹ́ ìṣàb ó di àtàwọn ní kò ní ìdí kọjọ pé insha Allah títà hakaka Uthman shar'an tó bá sọ pé insha Allah ọ̀hún dá dọ̀là níbi nù ó ní ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ìdúró àbí ló ń jẹ bùbáàdì má bí bùbáàdì inú ẹ̀dùn máa ti ẹni zubairu ọ̀rọ̀ ìfẹ́ zubairu bá ju ṣùgbọ́n bùbáàdì lọ ẹ̀dá zubairu àbí ọ̀ náà tó wà wí àjẹ́ náà ah, àwọn ń pè ní zubairu náà fojú wáyé ó nínú rẹ̀ dùn pé ah, zubairu ni mí náà kò sí wá zubairu ah. hmm. dúkìá zubairu nínú rẹ̀ dùn kí náà ń wí lọ jàre. ولهذا جزم جزم المؤلف رحمه الله تعالى بذلك في ترجمه دون أن يقول إن شاء الله بكون يدي إن شاء الله لا فيكون جزم لمؤلف محمد بن عبد الوهاب التلاهي بصو لا يتقي كل شيء كان بدون أن يكون إن شاء الله أما ندة الرجل معين فقال كل حاجة وما جنن إليه يعتبه قال أنتم بقى bá ní kò hídì gidi lọ́wọ́ yóò wà jẹ́nà ó dìbí gẹ́rẹ́ ìsàp àwọn akẹ́ lágbájá àlẹ́ yìí ọdún amábì ní ìsọ̀tún mọ̀lẹ́bí mọ̀lẹ́mọ̀ ayẹn lágbájá àti àbúgbàgbómi gbàrà òtún bẹ́ẹ̀ ẹni nana kúlò ìṣà àlẹ́ yìí àti ìṣà àlà ó di wa náà kí mo dáa fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba قد ذكر معلم في هذا الباب آياتين عفا مو تتبع مو آية مجي وأن باب يي نصفتهما لباب إشارة إلى تحقيق التوحيد ليجي إن ترى إن تحققني توحيد وأنه لا يكون إلا بإنفاء الشرك كله ويجيكي أديها حشرك كله كبيت كما سيبابو دوما إلي سيعير كما تعالى بدوبان بدوبان أبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين طبعا كورا صحيح muhammad bin abdul wahab ẹ sì máa nífẹ̀ẹ́ ẹ máa nífẹ̀ẹ́ anabi ọlọ́wọ́ bá ibrahim ẹ fọlọ́ máa pẹ́ mílẹ̀ tàbí kún ibrahim níbi dá torí kò sí ọkọ̀ pẹ̀lú ẹbọ ó di wa ọlọ́wọ́ bá bá ti wá náà yọkọ̀ sí wọn ọlọ́wọ́ bá qur'an al-karim naam wa alaykum salaam. Hmm. ọlọ́wọ́ sọ fún ọlọ́ọ̀sán fún ṣe kó wá àkàkà tawhid ọlọ́ọ̀sán fún ó di yé ọlọ́ọ̀sán fún ó di yé. pẹ̀lú